Ẹ káàbọ̀ padà nínú fídíò tí ó kọjá mo ṣàlàyé àwọn òfin oríṣiríṣi tí wọ́n máa lò ní sọ́ọ̀dù so nínú àwọn òfin tí mo fún wa òun náà rèé tó o bá gbàgbé mo ní tó o bá ní root a multiply by root b òun ló máa ní yóò máa jẹ́ kí ni o root ab root a divided by b bákan náà ẹ̀wẹ̀ òun náà máa jẹ́ kí ni o root a divided by b kankan náà ni yóò máa jẹ́ ó tó bá ní root a multiply by root a ńkọ́ tí radical kan bá multiply ara rẹ̀ yóò mọ fún ní tí ń radical un yóò mọ jẹ́ a mo sì ní kó mọ́ gbàgbé pé root a plus root b kò ní mọ jẹ́ root a plus b o gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni kí ni o root a minus root b náà ní mọ jẹ́ kí ni root a minus b so ti yé wa ṣùgbọ́n tó bá ní root a o lè rò mọ́ root a mìíràn so ti yé ó dà gẹ́gẹ́ bí ká ní gègé méjì àti gègé kan ó lè rò wọ́n papọ̀ so bí àpẹẹrẹ tó bá ní y níbí tó sì ní x níbí á sí pé eléyìí ó fún ẹ ní x plus y plus a eléyìí náà ó máa ṣiṣẹ́ fún ìyọkúrò bákan náà so òun náà máa jẹ́ x minus y root a ǹjẹ́ tí eléyìí bá yé wa ní òní wọ́n máa ṣàlàyé bó ṣe lè ṣe àwọn search bóyá bó ṣe lè gbé sí simplest form ni àti láti dá a padà láti simplest form sí sọ́ di ẹlẹ́yọ̀kan ẹ mọ́ bá mi ká lọ ẹ jẹ́ fún wa ní àpẹẹrẹ example express the following in their simplest form. Number one, root 18, root 24, root 108. So A kì í B. Láti ṣe irú eléyìí le rárá tó o bá fẹ́ gbé sword lọ sí ohun tí à pè ní simplest form ohun tó ṣe ni pé wà wo ohun tó ń bẹ nínú radical ó wà á wà á factor méjì rẹ̀ so tó jẹ́ pé tó o bá multiply factor méjèèjì náà papọ̀ yóò máa fún ẹ ní ohun tí ń bẹ nínú radical ọ̀hún ṣùgbọ́n ọ̀kan nínú àwọn factor wo gbọ́dọ̀ jẹ́ perfect square kí ni perfect square má gbàgbé àwọn lè wá square root wọn Gẹ́gẹ́ bí àlàyé mi a já sí pé tí n bá fẹ́ ṣe alákọ̀ọ́kọ́ yìí òhun náà ni pé tí n bá ní root eighteen so láti ṣé òhun ni pé máa kọ kíni o màá kọ àwọn factors eighteen lẹ̀ ṣùgbọ́n tó o bá mọ̀ pé o mọ̀ ọ́ lágbárí tó o ní fi ṣàṣìṣe o ò láti kọ Ó ó ri pé factor eighteen ni one two three six nine àti eighteen so ti yé wa báyẹn ó ri pé factor méjì tí mo lè mú tó jẹ́ pé tí n bá multiply ẹ̀ pẹ̀lú ara wọn yó máa fún mi ní eighteen tí ìkan nínú wọn sì jẹ́ kí ni o tó jẹ́ perfect square òhun náà ni nine àti two ó wá ó ri pé mo lè wá square root nine ṣó ti yé wa torí ìdí tá a fi ń ṣe é bẹ́ẹ̀ òhun náà ni pé láti ṣe kí ni tó bá mú nọ́mbà méjì tó lè wá perfect square wọn gẹ́gẹ́ bí àpẹẹrẹ tó bá ní three àti six ó ri pé o ò lè kúrò lójú kan ojú kan náà ló máa pòyì bí aago But irú eléyìí nísìnyí ó ri pé tí n bá ní root nine mo lè wá square root nine ó ri pé wọ́n máa fún mi ní three eléyìí ni mo ṣe lè ṣe kíni o mo ṣe lè tẹ̀síwájú á sí pé tó bá ní eléyìí o lè lo òfin alákọ̀ọ́kọ́ sọ pé tó bá ní multiplication tó bá pa wọ́n papọ̀ nínú radical kan o lè gbé fún wọn lẹ́yọ kọ̀ọ̀kan á sí pé yóò máa jẹ́ square root of nine multiplied by square root of two má dẹ̀ gbàgbé kí ni square root of nine rẹ̀ three àbí multiply by square root of two so three times root two yóò máa fún ní three root two má sọ pé root six o torí radical leléyìí whole number leléyìí so ó máa multiply whole number pẹ̀lú whole number radical náà pẹ̀lú kíni pẹ̀lú radical ǹjẹ́ tí eléyìí bá yé wa ẹ já ṣe àpẹẹrẹ ẹlẹ́ẹ̀kejì root twenty four root twenty four ó yá a já sí pé ó tún wo pé kí ni nínú àwọn factor twenty four èyí tó jẹ́ pé tó bá multiply méjèèjì papọ̀ ìkan nínú wọn ó jẹ́ kí ni perfect square wọ́n rí lè ní kí o root six times four àbí ó pé tí n bá ní six times four twenty four ni ṣùgbọ́n four yìí gangan là ń wá tòun jẹ́ perfect square tó ti wá báyẹn so òun ni so o tún lè dá wọn sí méjì yóò jẹ́ root six multiply by h root four so yóò máa jẹ́ root six times kí ni root four rẹ ó jẹ́ two so ajá sí pé lè ọmọ fún ẹ ní kí so root six máa wọ pé twelve o oh two root six tó ti wá so ẹlẹ́ẹ̀kẹta bákan náà a ní square root of one zero eight ó yá kí leléyìí náà mọ jẹ́ kí ni nọ́mbà tó jẹ́ tó bá multiply pẹ̀lú ara wọn so yóò mọ fún ọ ní irú nǹkan bẹ́ẹ̀ tó o bá mọ ohun tí ọ̀pọ̀lọpọ̀ wọn jẹ́ o lè bẹ̀rẹ̀ láti ibi kékeré ó rí pé perfect square kékeré wo ló lè lọ nínú one zero eight sí lè lọ um ṣé four lè lọ ó pé tó bá ní four four mélòó ló rí inú ten náà já wò pé ṣé four lọ four mélòó la inú ten a rí àbí yóò kù two so four lè lọ a sí pé eléyìí jẹ́ four times twenty seven ó ti lè jẹ́ pé twenty seven yìí o tún lè tún òun náà ṣe kí ni o tún lè tún pín so o tún lè tún pín a sí pé eléyìí ọmọ jẹ́ kí ni root four times root twenty seven so ti yé wa so eléyìí náà ọmọ jẹ́ kí ni o yóò máa jẹ́ two times ó rí i pé mo lè tún root twenty seven náà pín òun náà máa fún mi ní root nine times three àbí so tó o bá pín òun náà sí méjì yóò jẹ́ two times root nine times three yóò máa jẹ́ two times kí ni root nine mi three times root three yóò máa fún mi ní six root three ó rí i pé kò le rárá òun náà ni pé kí ni wá nọ́mbà méjì tó lè multiply ara wọn tí ó fún ọ ní ti ń bẹ nínú radical kíkan ni wọ́n dẹ̀ sì jẹ́ kí ni o kó jẹ́ perfect square orí àpẹẹlẹ ẹlẹ́ẹ̀kẹrin eléyìí tó yàtọ̀ sí àwọn èyí tá à ti ń ṣe bọ̀ wá òun náà ni pé a ní kí ni o a cube b a cube b ọ̀yà bó ló ṣe ṣe eléyìí náà ó rí pé kò jẹ́ nọ́mbà tó tọ́ ṣùgbọ́n o lè ṣe kí ni o lè kọ òun náà bí product factor wọn torí tó bá ní a cube nínú àwọn factor a cube a má wà ńbẹ̀ a square náà sì wà ńbẹ̀ pẹ̀lú so a square times a gan ni ó fún mi ní a cube tí a square sì jẹ́ kí ni perfect square tó lè wá square root rẹ̀ so ajá sí pé mo lè sọ pé lẹ́yìn náà jẹ́ kí ni o a square times root a times root b so ti yé wa báyìí so ó rí pé lẹ́yìn ọmọ fún mi ní kí ni a torí square ògiri kí ni o yóò gé square root multiply by root a multiply by root b yóò wá jẹ́ kí ni a ó rí pé àwọn eléyìí ò lè multiply wọn papọ̀ root ab so eléyìí ni mo ṣe lè mọ gbé nọ́mbà so lọ sí simplest form wọn. bó o la ṣe á lè ṣe ìpadàbọ̀ abíjà bó o la ṣe lè dá irúfẹ́ nọ́mbà náà bó o la ṣe lè dá a padà láti dá a padà kò le rárá jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ. àpẹẹrẹ. kò ní dara wa láàmú nọ́mbà tá a padà as the square root of a single number nínú ìbéèrè mìíràn wọ́n lè ní as what as a single sword nǹkan kan náà ni wọ́n sọ má dara láàmú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ òun ni kí ni o òun ni three root two ó rí i láti ṣe eléyìí kò le rárá èyí tá a fẹ́ ṣe ni pé ká ní kíni o ká ní sọ́ọ̀dù kan so kó jẹ́ pé a ní ní nǹkan tí ò ní sọ́ọ̀dù mọ́ ohun tá mọ̀ ní kíni o òhun ni sọ́ọ̀dì kan a já sí pé eléyìí a gbọ́dọ̀ yí ipò sí tóhun náà wà ní sọ́ọ̀dì so láti yí sí sọ́ọ̀dù òhun náà ò le rárá láti gbé lọ radical kò le ó dà gẹ́gẹ́ bíi tí n bá ní two sọ pé two ni mo lè gbé lọ sí fraction yóò máa jẹ́ two over one àbí tó ti wá ah, bá gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ni three yìí náà o lè dóhùn náà lọ sí kíni o lè dá a padà sí radical form ọgbọ́n tó fi lè dá a padà sí radical form náà ni pé kíni yóò jẹ́ root three tó ti wá ah, bá ṣùgbọ́n tó o bá fẹ́ tó ṣé ọyọ ńlẹ̀ ọ wá fi square sí torí square yóò padà máa gé square root ó ní pé tó o bá ní three square nine kíni square root of nine yóò kọ fún three so tó wáá gbé six ni tó wáá fẹ́ kọ six ní radical yóò mọ jẹ́ kíni o root six so everything what. So everything squared. So do you are right. So a já sí pé three squared times root two. So do you are right. So ilé ọmọ á jẹ́ kí ni o. So kí ni square root of three square square root of nine multiplied by square root of h square root of two. So yóò máa fún ẹ ní square root of eighteen. Ó rí i pé eighteen tá a gbé lọ òun náà la ṣe kí ni òun náà la gẹ́tì padà bí báyìí. So ti yé wa báyìí. Ó yá, yá sẹ́lẹ̀ kejì two roots six òun gbọ́dọ̀ fún wa ní kíni padà twenty four so bí so two root six láti ṣe òun náà kò ṣe kíni kò le rárá òun náà ni pé ó kọ́ dá eléyìí padà sí radical form kí ni ó máa jẹ́ square root of two ó wá gbé square sí òun ni pé ètò ṣe kò ní lápá kankan torí square máa padà gé kíni yóò máa gé square root so eléyìí ó máa fún mi ní square root of four times square root of six àbí kí ni square root of four times square root of six ọ̀pọ̀ yóò mọ jẹ́ square root of four times six and four times six will give me what yóò mọ fún mi ní twenty four tó ti wá báyìí ìjẹ́ tí eléyìí bá yé wa ọ̀yà tó bá ní six root three ńkọ́ jáwọ́ bóyá get one zero eight bákan náà six root three ajásíkò ló jẹ́ root six squared àbí multiply by root three àbí so eléyìí ọmọ jẹ́ kí ni root thirty six times root three àbí. so yóò wá jẹ́ kíni o thirty six times three so ti yé wa ni thirty six times three so eighteen one nine ten so yóò máa fún one zero eight so apẹẹrẹ gbẹ̀yìn bákan náà wẹ̀ òun náà ni kíni o tó bá ní a root ab a root ab ó yá dá eléyìí náà padà tí radical yóò jẹ́ aa squared àbí multiply by root ab àbí òun náà máa jẹ́ square root of a squared times ab àbí yóò máa fún mi ní kí o a raised by three b ó rí i pé láti ṣe kò ṣe kí ni kò le rárá a kò fẹ́ gbé e lọ láti radical kan lọ sí simplest form náà ni pé ó ṣe ó wá factor méjèèjì factor méjì tó ẹgbẹ́ tó bá multiply rẹ̀ pẹ̀lú ara wọn so yóò mọ fún ọ ní nọ́mbà nuradic count tí kan ní ó sì jẹ́ perfect square láti dá padà kò ní rárá èyí tí ò ní radic count sọnù ní radic count wa multiply wọn pẹ̀lú ara wọn so gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà ló ṣe mọ̀ ṣe jẹ́ tí eléyìí bá yẹ ọmọ ń gbọ́yànjú láti láìkí fídíò mi kò dẹ̀ bá mi subscribe pẹ̀lú títí máa fi pàdé rẹ nínú fídíò tó ń bọ̀ o ṣeun